إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكم الله سبحانه وتعالى أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسولي لوري تفسير القرآن الكريم لتن سورة الصاد آية كيكا أعوذ بالله من الشيطان الرجيم كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب قالوا الله سبحانه وتعالى كم أهلكنا من قبله من قرن أما يي أوان إجو تولوا وباتي nínú wọn ṣíwájú kí àwọn tó dé àti àmọ́yí àwọn ìjọ tọ́dà gẹ́gẹ́ bí wọn tí àwọn ọlọ́wọ́ ọba ti parun ṣíwájú kí àwọn tó dé fanádáwó nígbàtí wọ́n rí ìparun wọ́n pariwo lẹ́ni tí ó ń wá ọ̀nà àbáyọ níbi òfò tó ṣẹlẹ̀ sí wọn wà látàhínà mẹ́nà ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n àsìkò tí wọ́n ń pariwo yẹn tí wọ́n ń kégbe kò ń ṣe àsìkò tí wọ́n lè mórí bọ́ mọ́ ẹ̀kọ́ òbóró mọ́ eléyìí òun ni ìṣe tí àwọn tó ṣe rí kán bá gbẹ́rùgbọ́n rí àwọn tí wọ́n ṣe orí kunkun tọ́ṣíà yakókó na kí sí Allahu subhanahu wa ta'ala ìparun a máa kángun wọn pàtàkì jùlọ àwọn tó ṣe wípé wọ́n ṣíwájú nínú àwọn ìjọ sheik abdurrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n kọ́mẹ́ntì lórí ayàtí aka wọ́n ní fatawa àádọ́hùn bí ihlaki al-qurun al-madiyya al rusul ọlọ́wọ́n ọba ó ṣe ìlérí ìyà fún wọn pẹ̀lú wípé káwọn bóun ṣe pa àwọn ìjọ tí wọ́n ti lọ tí wọ́n ń pe àwọn òjíṣẹ́ nírọ́ bóun ṣe pa wọ́n rọ wà náà mú sí ìnàjà ọmọlẹ̀ halak wípé ìgbà tí ìparun dé wá bá wọn náà dá o wọ́n kígbe wọ́n pariwo lẹ́ni tó ń wọ́ àbáyọ níbi ìparun tó dé wọ́stàgáfú wọ́n kígbe lẹ́ni tó ń wá ìrànlọ́wọ́ ti sọ́rọ̀fìlà àbábí ánìhù láti lè gbé ìyà ìkúrò fún wọn walakin ṣùgbọ́n látàhínà manas ay walaysa alwaqtu ọ̀nà láti kúrò núyà tí ó fẹ́ ṣẹlẹ̀ sí wọn láta hínà manas láta yà ní ìtumẹ̀ ní lẹ́ìsà lẹ́ìsà hínà manas lẹ́ìsà hínú hínà manas that is àsìkò yẹn tí wọ́n ń pariwo yẹn kò ń ṣe àsìkò tí wọ́n lè borí bọ́má ẹ̀kọ́ ògbóró wà lẹ́ìsà waqtu waqta khalaqin mimma nínú nǹkan tó ṣe wípé wọ́n kó sínú rẹ̀ kò ń ṣe àsìkò tán lè rí borí mọ́bẹ̀ wala faraja lima asabahum bẹ́ẹ̀ ni kò lè sí ìgbékúrò nínú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn wọn lè rí àmúríbọ́m̀bẹ́ kọmọ kọntínú láti máa ṣe kọ́ńkọ́tíyàn wọn àti ìmá tako òdodo tó ń sọ fún wọn ìgbéraga ìríra ẹni tán tí wọ́n ń ṣe sílẹ̀ muhammad sallallahu alaihi wasallam kásọ́ra ń bẹ́ fayose ibuhun ma asọ́bọ̀hun kúmọ́ ṣe pé tí ó jẹ́ àtibọ̀tán wọn náà ni ó padà wá jẹ́ àtibọ̀tán tiwọn náà fún gbogbo ẹni tó ṣe kó bá ń tàpá sí àṣẹ ọlọ́run ọba tó ń kọtí kó sí àṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé fa'alu lima yurid a máa ṣe tó bá ń bẹ ní ìrúgbà ẹ̀ láti ṣe ó lè dìsáìdì kó ṣe wípé irun tó jẹ́ àti bọ̀tá àwọn ìjọ tó ti lọ tán pé àwọn ànábì wọn nírọ́ náà ni ó já àti bọ̀tá àwọn tí wọ́n bá ń pè wọ́n ránṣẹ́ tó wá dẹ̀ ń bẹ ní ìrúgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè jìlé ìyá wọn ìjọ́gbédé àtìyámà ọlọ́wọ́ bá máa ṣe yí tí ó bá ń bẹ ní òǹgbà ẹ̀ láti ṣe ṣùgbọ́n kókó ni pé kéèyàn ṣọ́ra bóyá ayé yìí ní àtidé wá báyàn àbí ọlọ́wọ́ bá di ilé rẹ̀ fún ìjọ́gbédé èyí ọlọ́wọ́ bá an ja'ahum mundhirun minhum ọlọ́ni àwọn èèyàn rẹ̀ wọ́n wá ń ṣe mà wípé tólùkìlọ́ bá tiẹ̀ máa wá ó ṣe máa jẹ́ pé mundhirun minhum olùkìlọ̀ látara wọn bíi títí wọn ìjọ wọn ẹ̀tí ìzọ́njọjẹ́ léde kan náà ó ṣe máa jẹ́ pé rú èèyàn yẹn yóò wá jẹ́ olùkìlọ̀ fúnni wa qala al-kafiruna hadha sahirun àwọn kèfèrí wọ̀nyí wọ́n ń sọ wípé anábíwa muhammad sallallahu alaihi wasallam sáàhírùn ni àti ìsòkìdánì kàzáàb wọ́n ni ó kúrọ́ ni sheik abdurrahman bin nasir sa'ali alayhi rahmatullah wọ́n ni ọ̀rọ̀ ọlọ́mọba tó ní wà ájìbú àjá ahùn mundhirun minhum àwọn kèfèrí wọ́n ṣe mà wípé olùkìlọ̀ ó déwá bá wọn لك يا أي عجب أولان المكذبون في أمر ليس محل عجب, محل عجب أن جاء منذر منهم ليتمكنوا من التلاك عنه شيخ عبد الرحمن بن ناصر صعب wọ́n ni àwọn tí wọ́n ń pe àwọn òjíṣẹ́ ní òkúrọ̀ wọ́n yìí wọ́n ṣe mọ̀ nípa nǹkan tí ó yẹ ká ṣe mọ̀ ń pa rẹ̀ fi amúrí laysa mahalla ajab wọ́n ṣe mọ̀ nípa nǹkan tí ó yẹ kí wọ́n ṣe mọ̀ ń pa rẹ̀ kí nìkan náà an ja'ahum mundhirun minhum wípé olùkìlọ̀ ó wá látara wọn ó jáde látara wọn liyatamakkanu min at-talaqqi anhu iṣẹ́ tí olùkìlọ̀ tó dẹ̀ jáde látara wọn yìí tó fẹ́ ṣe òun náà ni pé kí wọ́n lè bá a ní opportunity láti lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn látọ́dọ̀ rẹ̀ kó lè bá rọrùn fún wọn láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn láti ọ̀dọ̀ rẹ̀ wàlẹ̀ àrífú hakan ma'arifa bákan náà kan lè mọ olùkìlọ̀ yìí ní mímọ̀ tí ó múnádókò wàlẹ̀ annahu min qaumihim nítorí wípé olùkìlọ̀ lára àwọn èèyàn wọn ni فلا تأخذهم نحوة القومية عن اتباعه nítorí kí wọ́n má ní in tí máa jẹ́ kí èyàn fíìlì pé àwájú ẹ lọ kán má ní lára torí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbé èyàn dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ láàrin àwọn èyàn wọn náà yóò ti gbé wọn tàbí láàrin ara wọn lọ́lọ́wọ́ ọgbó ti gbé òbíṣẹ́ dìde sọ́dá tó wà lọ gbé dìde ní ibòmí ni wọ́n à ní sọ wípé talẹ̀ yìí bolo ti wá ọmọ ìlú wo ọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala yóò wá gbé òjíṣẹ́ dìde láàrin àwọn aráàlú yẹn náà nítorí kí wọ́n má ba jọra wọn lójú tí wọ́n fi sọ wípé ẹbí àwọn àbẹ́yìn àwọn ìlú àwọn ó dáa ju ìlú ẹni tó ṣe wípé wọ́n gbé èèyàn dìde láàrin wọ́n gbé òṣìṣẹ́ dìde láàrin wọn lọ fàádà mímọ̀ yìí ṣe bó ṣokra àlejò eléyìí lára nǹkan tó ṣe wípé ó yẹ kan fi dúpẹ́ ni wàtàmáàmà ìǹkìyàdìlà bákan náà lára àwọn nǹkan tó yẹ kan tó fi juwọ́ di sẹ́lẹ̀ fún èèyàn yín ara yín òun náà ni wọ́n gbé jìjì gẹ́gẹ́ bí òjíṣẹ́ kẹ tún wá ṣorí kunkun kẹ jọra yín lójú kẹ mọ́ juwọ́lẹ̀ fún ó túmọ̀ sí pé kí ni àìní kan ṣe àti àìfẹ́ òdodo gbà walakinnahum aqasu al-qadiyya ṣùgbọ́n wọ́n chẹ́ǹjì ọ̀rọ̀ bó ṣe yẹ kó upside down àbí wọ́n chéńjì rẹ̀ sódì kejì fàtàájábù tàájúbà ìkárin àwọn ṣe ní ìṣe mẹni tó ń takò òjíṣẹ́ وقالوا من كفرهم وظلمهم هذا صاحر كذاب látara wípé wọ́n ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n ṣe kìfìrí pẹ̀lú òjíṣẹ́ tí ọlọ́run olùkìlọ̀ tí ọlọ́run ọba gbé nìde láàrin wọn wọ́n dẹ̀ ṣe àbòsí látara àbòsí àti ìṣe kèfèrí wọn in tí wọ́n sọ nípa nẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé sáàṣírù ní òpìdán ni kí ló pàtàkì bí ń pè lópìdán òun látara rẹ̀ wọ́n bí ní ìwò wípé kí ni ó ń sàárà wọn rí ó ń ṣe idán fún wọn bẹ́ẹ̀ ló ń sà sí wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ òun ni àwọn èèyàn fi ń ju wọ́ọ̀lẹ̀ fún wọn ní kí ni sáhìrù ni wọ́n ní kàzáàbù ni wọ́n ní sáhìrù ni wọ́n ní kàzáàbù ni wọ́n ní òpìdán ni bákan náà òpùrọ́ ni ìtò pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò rán níṣẹ́ so eléyìí jẹ́ irọ́ tí àwọn kankan fúnra wọn tí wọ́n ń pa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní aja'ala al-ahiyata ilahan wahida inna hadha la shay'un urja lára nǹkan tán ni wípé àwọn òṣà tí àwọn ń bọ ó sọ wọ́n di ilahan wahidan ẹyọ kan ṣoṣo òòṣà kan ṣoṣo làwọn máa bọ of àwọn òòṣà tí àwọn ń bọ ní oníranran ó ṣe gbogbo wọn lẹ́yọ kan pẹ́yọ kan làwọn gbọ́dọ̀ máa bọ inna hadha la shay'un ujab eléyìí nǹkan ìmọ̀ni that is àwọn kèfèrí mọ́kà wọ̀nyí àwọn kèfèrí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala rán anábíwa muhammad sallallahu alaihi wasallam tó rán wọn sí ìkèkè sí tawhid tí anábí sallallahu alaihi wasallam tó ń pèkè sí tawhid ìmọ́lọ́lọ́kan ike kama bùnà fún kan mí lẹ́yìn allah kama jẹjẹ fún kan mí lẹ́yìn allah kama gbára lé nǹkan mí lẹ́yìn allah kama máa pè nǹkan mí lẹ́yìn allah gbogbo eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó pè wọ́n sí kò bá wọn lára mu kò bá ìfẹ́ inú wọn mu kò bá gidi wọn mu torí náà wọ́n ń ṣe mọ̀ débi pé wọ́n ń sọ wípé aja'ala al-alihata ilahan wahida so gbogbo àwọn òòṣà tí àwọn ń bọ̀ yìí gbogbo ẹ̀ oníkáwọn káńsù wọn káwọn pa wọ́n ti kọ́ wá ṣe pé òṣẹ́ ọ̀kan náà ni ó ṣẹ́kù òun náà ni Allahu subhanahu wa ta'ala so eléyìí ni tó ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún àwọn kèfèrí Mákà yìí pé ó ló ń sọ àwọn bàbá wa ń bá wọn tí wọ́n ń bọ òun ni àwọn òṣà wọn yìí wọ́n ń bọ Hubal wọ́n ń bọ Manat wọ́n ń bọ Uzza wọ́n ń bọ Lat wọ́n ń bọ oríṣiríṣi ní kàábà nìkan nǹkan bí 360 ni àwọn òòṣà tí wọ́n dájọ́ síbẹ̀ ni wọ́n dájọ́ síbẹ̀ so wọ́n ní táwọn báwọn bàbá àwọn lórí rẹ̀ lélẹ́yìí bó ti ẹ̀jẹ́ pé anábi Ibrahim alayhi salatu wassalam òun ló kọ́ kàábà àti ọmọ rẹ̀ àtẹ̀wọ̀síì ìmú ọlọ́run ọba ọjọ́ ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún ó di pé àwọn èèyàn ń lọ káàkiri tí wọ́n dẹ̀ ń mìtì àwọn àmì wọ́n ń gbé oríṣiríṣi àwọn òòṣà wọ́n ń gbé wá tán wá ń dájọ sí Kaaba ìyẹn lẹ́yìn ikú anabi Ismail alayhi salatu wassalam lẹ́yìn ikú bàbá rẹ̀ oríṣiríṣi ni àwọn lárúbáwá ni wọ́n wá dájọ sí Kaaba tí wọ́n ń bọ àwọn òòṣà yẹn wọ́n ń gúnran fún wọn wọ́n ń képe wọn wọ́n ń jẹ́jẹ fún wọn wọ́n ń gbára lé wọn wọ́n ń ṣe oríṣiríṣi nípa rẹ̀ eléyìí ni ọlọ́mọba subhanahu wa ta'ala wa bí anabuwa muhammad sallallahu alayhi wa dìde láàrin wọn ipe kó máa sọ fún wọn wípé rárá la ilaha kò sí òòṣà kan tó ṣe kó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tẹ́ni ṣe fún wọn illa Allah nìkan ló lẹ́tọ̀ọ́ tó sí ìtumọ̀ òun ni pé ẹ má gunra fún àwọn òṣà yín mọ́ ẹ má jẹjẹ fún wọn ẹ má gbára lé wọn ẹ má máa ké pè wọn ẹ jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí Allah nìkan ló dìsáàbù àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn kèfèrè wọ̀nyí kí wọ́n ń sọ wọ́n ni aja'ala al-alihata ilahan tó gbogbo àwọn òṣàtà àkójọ yìí gbogbo ẹ̀ àárọ̀ wọn ti tẹ́gbẹ́ kan yóò wá kó ẹyọ ọ̀kan nìkan tó ń ṣe allah inna hadha la shay'un ujab eléyìí nke mọ̀ ni yóò jẹ́ nke mọ̀ fún wọn torí wípé àwọn bàbá wọn tán ṣíwájú wọn náà pátipàti tí wọ́n ń ṣe nìyẹn so wọ́n bí ní ìbùpé tí ànábíwa muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fáwọn yìí ó ń gọlà ákáyì àwọn ẹni bẹ́ẹ̀ ló ń gọlà ákáyì àwọn bàbá àwọn ṣùgbọ́n ẹni tí ó bá mọ tó ń jẹ́ òdodo tó dẹ̀ mọ́ tó ń ṣe yóò mọ̀ wípé kò yẹ kí wọ́n fi irú nǹkan bẹ́ẹ̀ ṣẹ̀rí ọ̀rẹ́ ẹgẹ́ bí àwùjọ wa mí báyìí ara àwọn èèyàn tí ó parọ́ páwọn ṣe ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn àbáláyé bóò lẹ̀sìn tẹ́ ń ṣe máa fi jẹ́sìn àbáláyé Ọbàtálá ni Ṣàngó ni gbogbo kẹta ẹlẹ́m̀bọ̀ pátápátá gbogbo wọn ló ní àsìkò tó ṣe wípé wọ́n dáyé tẹ́yìn náà gbà pé wọ́n dáyé ní àsìkò báyìí so ó ṣe máa jẹ́ pé ẹ̀sìn tẹ́yìn ṣe ní ẹ̀sìn àbáláyé ẹni tọ́lọ́wọ́ bá kọ́kọ́ dánú ọmọ èèyàn ní anábì adam alayhi salatu wassalam ṣe wa pé anábì adam alayhi salatu so anábì adam alayhi salatu wassalam wahid ẹni tó mú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ni ni àwọn anábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ ṣọ̀ìtọ́nù ló dọ́pọ̀lọ́ mẹ́nìyàn rú pẹ̀lú kó tí wọ́n kan sọ di nǹkan tí wọ́n ń bọ́ kí wọ́n rẹpìsẹ́ntì wọn pẹ̀lú àwọn symbols oríṣiríṣi wọ́n ń gbẹ́gi kalẹ̀ ní wọ́n ń gbẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàìtọ́nù ló fi eléyìí sí ọpọlọ ọmọ ènìyàn so ẹ̀sìn àbáláyé kan ò sí ju ẹ̀sìn islam lọ so lọ́rọ̀ wa bí sọ pé iná dínà min al-khasirin ẹni tó bá fi lè wá ẹ̀sìn ní yàtọ̀ sí ẹ̀sìn islam falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin a nígbà lọ́wọ́ rẹ̀ tó bá di jọ́ngbé di alkiyama yóò máa bẹ́nu àwọn ẹni ìparun so wọ́n ń sọ wípé wàájúwò àjá ahùn mọ̀ ń rírùn nínú wọ́n ṣe mà ìpé olùkìlọ̀ kan dìde láàrin àwọn tó ń kìlọ̀ ẹ̀yà ọlọ́run ọba fún àwọn tó ń sọ fún àwọn káwọn má bọ nǹkan mí lẹ́yìn Allah ṣùgbọ́n wa qala al-kafiruna hadha sahirun kazzab àwọn kèfèrí wọ̀nyí wọ́n ní ẹ má dá lóhun òun fi dán bá yín sọ̀rọ̀ yìí òun làwọn tẹ́ ń juwọ́lẹ̀ fún fi ń juwọ́lẹ̀ fún nù wa kazzabun ẹ má gbogbo tó ń sọ fún yín irọ́ àárán òun ni tó ń sọ fún yín aja'ala al-alihata ilahan wahida ṣé yóò wá sọ àwọn òòṣà tí a ń bọ yóò lẹ́yẹ ọ̀kan ní ká máa bọ that is Allah nìkan yóò ní ká máa bọ inna hadha la shay'un 'ujab olùkìlọ̀ yìí ìyẹn ànábíwá muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn kìfìrí makka yìí annahu ja'ala al-aliyata ilahan wahida òun ni pé ó ní ìlàhùn kan náà ni àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣèjọ́sìn fún ó ní ìlàhùn kan òun náà ni àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣe ìjọ́sìn fún kaifa yanha àni tìkáàbì ṣùrakáà wal-andaj kí ló fà á tí ó fi wá sọ wípé ká má mú orogún pẹ̀lú Allah kí ni ó fà tí ó fi sọ wípé ká má mú orogún pẹ̀lú Allah ìsọkúsọ ló ń sọ wa ya'muru bi ikhlasi al-ibadati lillahi wahdahu tó yẹ sọ yí pé kí a ṣe ìbáadà fún Allah nìkan ká ṣe ìbáadà fún Allah nìkan inna hadha ay alladhi ja'a bihi èyí tí Muhammad mú wáyé لشيء عجاب أي يقضى منه العجب لبطلانه وفساده عنده that is in كان ماني in كتي ما شيء ما من قارئ وننتموا ها لبطلانه وان كذلك كودا in tó ti bàjẹ́ ni wa fasadi عنده in tó bàjẹ́ lọ́dọ̀ wọn ni torí náà téèyàn bá wo bí àwọn kèfèrí mọ́ta iṣẹ́ ń ronú tàdẹ̀ wo bí àwọn kèfèrí àsìkò iná ṣe ń ronú ààrí pé ìrònú òjìnà síra wọn hátà ẹlòmí ìsẹ́pẹ̀rẹ̀ wọn mùsùlùmí lónìí ẹ̀rẹ̀ lómi ṣéwù ni ó mọ pariwo tó bá ń bẹ ní ònira ó fẹ́ jáde lọ síbi kan yóò mọ orúkọ ṣéwù yóò mọ orúkọ alùjẹnu yóò mọ so ẹni yìí tó ń ṣe rú nǹkan báyìí bá sọ fún wọ́n kò ṣéhù pé Allah pé Rahman pé Rahim a ní kí ló ṣe a ní wọ o ti gbé ìgbékúgbé wá eléyìí o ti gba wèrè mẹ́sìn ó ṣe sọ pé ń mọ́ kan so a yìí wípé kò ní yàtọ̀ sí argument àwọn ti fèrè maka tó ló jẹ́ pé ẹlòmí ìsìláàmù tó ń ṣe ìsìláàmù ọ̀rọ̀ ni ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn àwọn ti fèrè maka lòun náà ń ṣe pẹ̀lú wípé ó ń pe nǹkan ní lẹ́yìn allahu subhanahu wa ta'ala tabawo ọlọ́wọ́ bá sọ fún wa nípa àwọn ti fèrè maka ó ní wàlẹ́dínà takadú min dúnihi awliya àwọn tó ṣe pé wọ́n mú nǹkan míì yàtọ̀ sí Allah tó ṣe wípé wọ́n ń képe ni àbá ń gbóná fún àbá ń jẹ́jẹ́ fún àbá ń gbáralé wọ́n ni máa na àbúrúhù illa liqarribuna ila Allahi ìbádà tá ń ṣe fún wọn à ń ṣe fún wọn torí kán lè bá sún wa mọ́ Allah ni àwọn náà pé kò sí Allah wọ́n gbà pé Allah ń bẹ ṣùgbọ́n táwọn bá ń pe wúbá àbáwọn pe manat àbáwọn pe Uzza àbáwọn ń pe wádùú àbáwọn ń pe suwa àbáwọn ń pe yahud àbáwọn ń pe yaruk wọ́n gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn bá ń pè wọ́n àbáwọn ń gúnran fún wọn àbí jẹ́jẹ́ fún wọn onírísìn táwọn fi ń ṣe é ma na abuduhu illa liyuqarribuna ila Allah izulfa inta torí ẹ̀ ṣe òun ni kí wọ́n lè sun wọn mọ́ Allah subhanahu wa ta'ala inta torí ẹ̀ ṣe òun ni kán lè sun ọmọ Allah subhanahu wa ta'ala eléyìí ni reason tí àwọn fi ń pè wọ́n àárí pé wọ́n mú argument wá argument yẹn náà lẹ́lòmí tó pẹ̀rẹ̀ mùsùlùmí lónìí tóun ó mú wá fún yín tẹ́ ẹ bá rí tó lọ síbi sàárè àfáà kan tó lọ ń tọrọ nǹkan lọ́wọ́ àfáà tán sí sínú sàárè ṣéhù tán sínú sàárè tó ń sọ wípé kí ṣéhù ṣàánú òun ti ń wọ́mọ òun wá àgbégalẹ́nu iṣẹ́ òun wá iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń tọrọ lọ́wọ́ ṣéwù èyí tí àwọn kèfèrí mọ́kà náà máa ṣe nù tẹ bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ó ṣe pé Allah direct alóhun fi àwọn eléyìí náà ṣàkàsọ̀ lọ sí ọ̀dọ̀ Allah wọ́n dẹ̀ gbà wo ló dá wọn òun ló ṣe jẹ́ ẹ̀mú fáwọn ayá alkùnrin ó sọ̀rọ̀ nǹkan eléyìí dáadáa ní ìtí ó clear tí ó sì rújú ń bẹ́ ṣùgbọ́n bó ṣe fóun nìkan ni wọ́n máa ké pé múra fún jẹ́jẹ́ fún gbáralé eléyìí ni nǹkan tó ṣe páwọn kèfèrí mẹ́ka ń sọ wípé inna hadha la shay'un urja eléyìí nìkẹ́ ìmàní bẹ́ẹ̀ ni tó ń ṣe ànábì ibrahim alayhisalatu wasalam àti ànábì ismail ṣé ànábì ibrahim ànábì ismail ṣé wọn méjèèjì ṣẹlẹ̀ bọ ni wọn ni ṣé wọn ń pe nǹkan mí lẹ́yìn allah ni rárá ibrahim alayhisalatu wasalam olùpèpè lọ síbi ìmọ̀lọ́run lọ́kan ni olùpèpè lọ síbi ìmọ̀lọ́run lọ́kan ni torí ẹ̀ sọ̀run ló fi jẹ́ wípé ànábì ibrahim alayhisalatu wasalam lára àdúrà tó tọrọ òun ni kí ọlọ́run ọba ní wàṣílóbù ní ọba ní ya náà àbúdá asnáàmà rabbi nahunna lánà kàfíra nínú náà ọlọ́run ọba ní ibrahim ní ìrí olúwa mi èmi àti àwọn ọmọ mi gbé wa jìnà sí ìmá ṣekéni ìmá bọ asnáàmà àwọn òṣà ó ní rabbi nahunna lánà kàfíra nínú náà torí wípé àwọn òṣà wọ̀nyí àwọn ni wọ́n sọnù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ànábì Ibrahim alisalatu wasalam ó fi léyìn nílẹ̀ ẹni tó jẹ́ bàbá bàbá bàbá àwọn alárúbáwá ó ní ànábì Ibrahim alisalatu wasalam ó ń ṣe ládùá pé wajnubuni wa baniya an na'buda al-asnama rabbi innahunna lanna kathiran minan àwọn ọmọ sí kúrò níbi kíní ìmá bọ atnam ìrí olúwa mi àwọn atnam wọ̀nyí ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí náà tàbá lọ inú suratul Baqara ọlọ́ọ̀bá ní wa idh ibtala Ibrahim rabbuhu bi kalimatin fa atammahun ngbàtí ọlọ́wọ́ ọba tí ó ṣe ìdánwò fún anábi ibrahim alaihissalatu wassalam bí kelmati pẹ̀lú àwọn gbólókan fatamahun tó dẹ̀ pé qala inni ja'iluka linnasi imaman ó ní ìrẹ̀ ibrahim máa ṣe ní ìmáàmù fún àwọn èèyàn aṣíwájú fún àwọn èèyàn qala wa min dhurriyyati qala wa min ibrahim ní ìrẹ̀ olúwa ṣe àwọn nínú àwọn àrọmọdọ́mọ mi náà ṣe wọ́n bẹ́ kán jẹ́ ìmáàmù kọlọ̀láyà mẹ́lú àdìdọ̀ nìmi ọlọ́wọ́ bá ní àdéhùn mi kò ní dọ́dọ̀ àwọn tán bá ṣe àbòsí fúnra wọn tó túmọ̀ sí pé lára àwọn àrọmọdọ́mọ anábì ibrahim alayhisalatu wasalam tó ń ṣe àwọn alárúbáwá yẹn àtàwọn míì àdéhùn yẹn àdúrà tí anábì ibrahim tọrọ pé kọ́lọ̀ ń ṣe wọ́n ní ìmáàmù fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ní àwọn tó bá ṣe àbòsí fúnra wọn àdéhùn yẹn èmi ọlọ́run ọba ò ní fúfú ilẹ̀ fún wọn that is me promise wọn nìyẹn kí la fẹ́ràn délé wò ni pé anábì ibrahim alayhi salatu wassalam kò kì í ṣe ẹlẹ́bọ kò ń ṣe ẹlẹ́bọ ẹni tó ṣe wípé ó ń pépè síbi ìmọ̀ ọlọ́run ọba ni lọ́kàn ṣoṣo ni so torí náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ìgbà tí àwọn Yahudi àbáwọn nàtọ́ra tẹ́ ń sọ yí pé kéèyàn jẹ́ Yahudi àbí kéèyàn jẹ́ nàtọ́ra òun ní ìlànà sọ̀rọ̀ ọba ni wa qalu kunu hudan aw nasara tahtadu ọlọ́run wọ́n ní ẹ bá jẹ́ Yahudi òun lẹ́wàá fi máa bẹ lórí ọ̀nà tó dáa àwọn nàṣọ́rá náà ní tẹ́ bá jẹ́ nàṣọ́rá òun lè máa fi máa bẹ lórí ọ̀nà tó dá ọlọ́run ọba ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn balílàta ibrahim hanifa wà máa kánà ní ẹlmúṣíríkì sọ fún wọn wípé ẹ́ẹ̀ kò jẹ́ kíyàn jẹ́ yàwúdí kó jẹ́ jù àbí kó jẹ́ kírísítẹ́nì òun kọ́lọ́nà ọ̀nà ní kíni ọ̀nà ànábì ibrahim alayhi salatu hanifa lẹ́ni tó gúnrí kúrò níbi ìwọ orogún pẹ̀lú ọlọ́ọ̀bá wà máa káànà minal mushrikin anábì ibrahim ò sínú àwọn tán wá orogún pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so eléyìí ọlọ́ọ̀bá fi sọ̀rọ̀ ń pa anábì ibrahim alayhi salatu wassalam bákan náà wáyà míì ọlọ́ọ̀bá ni máa káànà ibrahim yahudiyan wala nasraniyan walakin kò kí ń ṣe yahudi kò ń ṣe nasarani bí ò bá kí ń ṣe pẹ́ ní tí ó jẹ́ hanifu ni tó gún ní kúrò níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba wọ́n máa ká ẹ̀nà bíi mùṣìríkí kò sínú àwọn mùṣìríkó àwọn tí wọ́n wá orogún pẹ̀lú ọlọ́run ọba so bákan náà ọlọ́run ọba ní ẹni tó ṣe pé ó gún kúrò níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba wọ́n máa ká ẹ̀nà minal mushrikin kò sínú àwọn mushrikun torí náà al-Qur'an yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yìí anabi ibrahim alayhisalatu wasalam tó ń ṣe bàbá àwọn lárúbáwá òun náà tún ni bàbá àwọn tí wọ́n ń ṣe lárúbáwá náà àwọn jews ẹ́ bàbá wọn ni ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ẹ̀sìn tí àwọn jews ń ṣe kọ́lá anabi ibrahim ṣe ẹ̀sìn tí àwọn christian ṣe kọ́ ni anabi ibrahim ṣe ẹ̀sìn ẹbọ tí àwọn alárúbáwá ń ṣe kọ́ ni anábì ibrahim ṣe etí anábì ibrahim ṣe òun náà ni at-tawhid ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo kò ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run kò ń gúnran fún nǹkan ní lẹ́yìn ọlọ́run kò jẹ́jẹ́ fún nǹkan ní lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni kò gbára lé nǹkan ní lẹ́yìn allah subhanahu wa ta'ala so ẹni tó ń pe anábì isa alayhi salatu wa ń pe uzair àbó ń pe anábì muhammad sallallahu alayhi wa sallam àbó ń pe ẹni ọlọ́run kan tó ní kọ́ wọ́n ràn wọ́n lọ́wọ́ kámọ́ tí ìṣẹ̀lẹ̀ tó ti ẹwà ń pe àwọn àlùjẹ̀nú wọn à lè máa tí lórí ẹ̀sìn anábì Ibrahim àìsọ̀láṣà máa kánà ilẹ̀ so tí lárúbá kan bá sọ wípé anábì wa Muhammad sallallahu ó ń takò ẹ̀sìn àwọn bàbá àwọn àábẹ̀ẹ̀sì bàbá wo ló ń sọ ń bẹ́ sọ́nàbí Ibrahim ló ń sọ ní àbọ́mọ rẹ̀ ànábì Ismail ta ló ń sọ sáwọn bàbá bàbá yín tó ṣe pé ọlọ́wọ́ bá sọ pé láyà náà lu ahadi zọ́ọ̀lì yìí àwọn tán bá jẹ́ alábòsí nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ promise mi ọlọ́wọ́ ọbọ̀ òlì lọ́dọ̀ wọn so ló jẹ́ pé agbọ̀rọ̀ gbélé iye ẹ̀kẹ́yẹ̀kẹ́ sọ wípé ẹ̀sìn kan lẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé bò ẹ̀sìn àbáláyé náà ni ẹ̀sìn at-tawhid mọ ọlọ́mọba lọ́kàn ṣoṣo ẹ̀sìn pé ká mọ̀ pé ọlọ́mọba nìkan ká gbọ́nà fún nìkan jẹ́jẹ́ fún nìkan gbáralé nìkan àṣẹ tó bá tẹ̀lé wa a gbọ́dọ̀ máa gbé sẹ́gbẹ́ àṣẹ tí ẹlòmíì bá pa wá so eléyìí ni ẹ̀sìn tó ṣe wípé ó jẹ́ ẹ̀sìn tí ó dúró déédéé tabala fẹ́ ṣẹ̀sìn ẹ̀sìn ẹyọ ọ̀kan tó ń bẹ náà ní inna ad-dina dájúdájú ẹ̀sìn tọ́lọ́wọ́ bá recognize islam wọ́n máa yẹ fẹ́rẹ̀ ìrẹ́ra islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min khasirin ẹni tó wá ń wẹ́sì ní yàtọ̀ sí ẹ̀sìn islam ọlọ́wọ́ bá ní àní gbà lọ́wọ́ rẹ̀ táàbà wá gbà lọ́wọ́ rẹ̀ ṣé yóò rí bí gbé gbà rárá tó bá dẹjọ́ gbé ojú ọ̀nà òdodo so àwọn kèfèrí wọ̀nyí wọ́n ni aja'alal alihata ilahan wahida ṣe ń tọ́kùnrin yìí ń sọ fún wa òun ni pé gbogbo àwọn òṣà wa tàbá bàbá wa tí wọ́n ń bọ kápa gbogbo ẹ̀ tí kó wá kú ṣe ẹyọ ọ̀kan ṣoṣo òun náà ni Allah inna hada la shay'un ujab eléyìí èké mani alójé mọ̀ torí pé ó yàtọ̀ sí nọ́mbà lọ́wọ́ àwọn bàbá wọn ṣùgbọ́n simple answer or response fún yẹn òun ni pé ta ni bàbá yín gẹ̀ẹ́gẹ́ Ibrahim alayhi salatu wassalam òun ni bàbá yín àkọ́kọ́ ẹ̀yin tẹ́ jẹ́ lárúbáwá Ibrahim Ismail alayhi salatu wassalam bàbá yín ṣé olóòṣà lòun náà ni òun náà ń bọ̀ òun bọ̀ manat òun bọ̀ ọ̀zà ṣe lè mú evidence yẹn wá so àbí àwọn tó ṣe rí pé wọ́n gbé ẹ̀sìn nasaraniya kalẹ̀ ẹ̀sìn yahudiya kalẹ̀ ipe káwọn máa pe anabi isa àbí káwọn máa pe uzera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ́ anabi ibrahim ń pe uzeru àbó ń pe isa àbí sọ́láṣí sọ́lám ìgbà wo ni anabi isa wá àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ anabi ibrahim òun ni anabi tó sọ bóòlò ṣe máa kéfẹ́ ànábì muhammad sallallahu alaihi wasallam tó ní ẹ̀sìn ànábì ibrahim ló ṣe ẹ̀sìn ànábì ibrahim ní ká kéfẹ́ allah in ti gbogbo àwọn ànábì tó dẹ̀kù ànábì isa ni ànábì musa ni gbogbo wọn pátá nǹkan tí wọ́n pèpè sí òun náà ni ìmọ̀ kéfẹ́ allah subhanahu wa ta'ala sọlọ́jọ́ pé tó bá jọ́ ń gbé ní alkiyama ọlọ́wọ́ bó ma bè lọ́wọ́ ànábì isa alayhi salatu wassalam ṣé wọ́n ni ó sọ fún àwọn èèyàn ipe ẹ̀mí mi àti ìyá mi ní ó ṣàméjì ọlọ́run bá ní wọ́n ìkọlọ́lọ́ ya Isa ibn Maryam ọlọ́run tó wá jọ ń gbé náà kí á mú ó mọ̀ sọ ike rẹ̀ Isa wọ́n ló ní ẹ̀yẹ́ èèyàn èmi àti ìyá mi ní kẹ mú ló ṣàméjì ẹ̀fì aláàlẹ́ ẹ̀mí mi àti ìyá mi ní ó ṣàméjì Allah subhanak ọlọ́ni ànábì yìí só mọ̀ fìtíjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pé máa yá kúrù lè àkúrà máa lè sàlẹ̀ bí hapi èyí tí ó kìí ṣe tọ́ mi ní ìjẹ́ sọ fún wọn ní ìjẹ́ sọ fún wọn ẹ́n kùntù kòltù tó bá ṣe pé tí mo sọ fún wọn nìyẹn ọ̀kọ̀dà àlímta ìrẹ́ ọlọ́wọ́ bá mọ̀ mí ilé pípamọ́ fún ẹ wàlá aláwọ̀ fi nafsik o mọ gbogbo tó ń bẹ nínú ọkàn mi pátá èmi ò mọ nǹkan tó ń bẹ nínú ẹ̀mí àfi tí ọlọ́wọ́ fẹ́ kí n mọ̀ lókù innaka anta allamul ghuyub ìwọ ló mọ èyí tí ó pamọ́ gbogbo kọ̀kọ̀ ìwọ ló mọ́ ó wá sọ pé máa kú tu láwọn ànábì yusuf wọn sọ pé ilé ọlọ́wọ́ bá mi máa kú tu èmi ò sọ fún wọn o ìlànà amárta ní ibi nítorí pamí mo sọ fún wọn àní ibùdó lọ́ọ́ ìkẹyìn ọmọ israeli ẹ ṣe ìbádà allah rabbi wa ọba tó dá tọ tó dẹ́ ẹ̀yin náà tó ń ṣe jẹ ẹ̀mú fún mi tó ń ṣe jẹ ẹ̀mú fún ẹ̀yin náà tó ní ẹ̀mí mi tó ní ẹ̀mí ẹ̀yin náà wa kuntu ìrí olúwa mi ìgbà tí mo ń bẹ láàrin fọlámà tàwà fàyítà ní ìgbà tí ọlọ́wọ́ bá mú mi kó láàrin wọn kúntà ń tàrà kí ibà àlè yìí ìwọ ló mọ ń tán ṣe ìwọ ló ń wò wọ́n ìwọ ló mọ wọ́n wà ń tàlá kú lè ṣe iṣẹ́ ìdẹ́ rí ọlọ́wọ́ bá lórí gbogbo tó bá fìyà jẹ wọ́n fa iná ìbáàdù fún wọn náà fa innaka anta al-azizul hakim ìrẹ́ ni ọba tí ó gbọmgbọ́n ọba ọ̀jọ̀gbọ́n so àwọn ayé al-Qur'an lélẹ́ yìí tó ń sọ fún wa ìtànkè ní ẹ̀sìn al-Islam ẹ̀sìn àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹ̀sìn àwọn ẹni ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí eléyìí ẹ̀sìn ká máa pín nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹ̀sìn ànú ni tí mùsùlùmí ò gbọdọ̀ ní dáòtù pa so abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí tí abára wa sọ iná kọlọmọ kò lè fi oòlù fún ẹni kọ̀ọ̀kọ̀wà inṣáàlá àádádún bí subhanaka lahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa rahmatullahi wa barakatuh